لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله آه إن شاء الله تعالى آه أبنى تسوى جلو من ذلك إنه تفسير القرآن الكريم آية آتي دروس من آية 54 من سورة النور àtibẹ̀ láti wá gbé ìdánilẹ́kọ̀ọ́ wa lórí wa أعوذ بالله من الشيطان الرجيم قل أطيعوا الله وأطيعوا الرسول وعد الله وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعض خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ومأواهم النار ولبئس المصير يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات من قبل الصلاة الفجر وحين تدعون ثيابكم من قبل صلاة الفجر وحين تدعون ثيابكم وحين تدعون ثيابكم من الظهيرة ومن بعد الصلاة العشاء ثلاث عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهم توافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم نعم àyà tí akàgbẹ̀yìn yọ̀ wò ọlọ́run pa wá láṣẹ nípa pé ká tẹ̀lé ọlọ́run àti òṣìṣẹ́ ọlọ́run ní kóòlù ànábì sọ fún wọn wà ámúrò ní ìlú ìjú àṣẹ dandan ni ìpínlẹ̀ àṣẹ náà sì yẹ kó jẹ́ dandan ṣùgbọ́n àwọn àdìkan lè ṣẹlẹ̀ tí yóò jẹ pé o lè mọ jẹ dandan nígbà mi o lè jẹ tá ìta fẹ lè jẹ àwọn nǹkan mi náà ṣùgbọ́n ìpínlẹ̀ àṣẹ ni o jẹ dandan. ọlọ́run ní sọ fún rẹ̀ ànẹ́bí pé àfi ọlọ́ha ẹ̀tẹ̀ lọ́lọ́run téèyàn bá tẹ̀lé lọ́run kí tó ló fẹ́ tẹ̀lé téèyàn bá tẹ̀lé lọ́run ti ṣòfò níyẹn a gbọ́dọ̀ afọ́mọ̀ pé ó sì dáa kọ́ tẹ̀lé lọ́run ó dáa fún wajibun alayka an tuti Allah dandan ni kò tẹ̀lé lọ qul ati'u Allah ànábì sọ fún wa pé ní ẹ tẹ̀lé lọ pé láti tẹ̀lé lọ ìtìsáìlì àwọn amírì kátẹ láṣẹ rẹ àti ìmáà ń bi kágbàgbọ́ wal akhadhi bi kitabi kíra rẹ kátẹ̀lé wa ati'u rasul bákan náà ká tẹ̀lé òjíṣẹ́ náà òjíṣẹ́ tọ́lọ́run rẹ̀ sí wa torí pé ìta àtúnpè lójíṣẹ́ náà ni kó wá jíṣẹ́ ni ètò bá mú wa kèrè látọ̀dọ̀ rẹ̀ ló ti wá látọ̀dọ̀ náà ni òjíṣẹ́ wa jíṣẹ́ fún wa ni àwọn náà dẹ̀gbà lójíṣẹ́ gbogbo àná ìlànà tó àṣeyàdọ̀ anna Muhammada kí là ń pè Rasulullah òjíṣẹ́ ọlọ́run ó mọ̀ pé iṣẹ́ tó bá jẹ́ lẹ́yìn àmì ní English ìdí látọ̀dọ̀ rẹ̀ wáyé nà má ìní ìdí láyé àtọ̀rọ̀ jẹ́ mi ọ̀dọ̀ ọlọ́run ló ti wá. nígbà táwọn àmọ̀ kó jíṣẹ́ tó wá látọ̀dọ̀ ọlọ́run ká ló ìta ní tẹ̀lé. kátẹ̀ lọ́lọ́run kátẹ̀ ló di iṣẹ́ rẹ̀ dẹ́dẹ́ ni. àtẹ̀yíwá pọ̀ káàkiri nínú kùránì bẹ́ẹ̀ tọ́rọ̀ nípa aláṣẹ ẹ̀sẹ̀ lọ́rọ̀ ẹ̀sẹ̀ o tẹ̀lé lọ́rọ̀ ń ọlọ́run ti sọ fún àwọn ọ̀sán nìta tó eh, àwọn yóò fi ẹ̀rọ sún ẹnikẹ́ni tó bá tẹ̀lé òjíṣẹ́ àkọ́dé àsọ àmọ́ ló tẹ̀lé lọ. Báyọ̀ tẹ̀lé ọlọ́run ṣùgbọ́n ní tẹ̀lé òjíṣẹ́ fóònù ti rọrùn. Ọlọ́run tó mẹ́tẹ̀ lè jẹ̀ta ló ṣàlàyé ẹ̀ fún mi. Òfin ẹ̀tọ́ mẹ́tẹ̀ níta ló mú wá. Tó o bá tẹ̀lé òjíṣẹ́ ọ̀ọ́nì lẹ́tìtì. Ọlọ́run sì nígbà tẹ́lẹ̀ bá ti kò ní yọ́nù sí i ọlọ́run sọ fún wa pé ní qul in kuntum tuhibbuna Allaha ànábì sọ fún wa pé tó yẹ pé lóòótọ́ lẹ́ ń tẹ̀lé ní ẹni fi ọlọ́run ta abẹ́ṣe tọ́lọ́run abẹ́tẹ̀lé tọ́lọ́run ẹ̀bí ọlọ́run là fẹ́ ṣe fattabi'uni ìmì lẹ́ tẹ̀lé yuhibbukum Allah ìgbà ìlọ́lọ́wọ́ àfẹ́rẹ́ yìí gbọ́dọ̀ bá lọ fẹ́ ṣe tọ́lọ́run ọ̀sẹ̀ ní àná níbi tó lè lọ sí. a fi rí àmì ńláńlá táwọn tó ní kùránì sangili ti ẹ̀ka náà gbà mú a fi rí pé náà ńláńlá lọ́wọ́. àbíkẹ́ yẹn ló ń ṣe ìsìláàmù ó gbọ́yé láì ní rí lànà níbi inú òfò ló wá. ọlọ́ni ànẹ́bí sọ fún wọn pé ẹ̀tẹ̀ lọ́lọ́ ẹ̀tẹ̀ lánàá yìí ìyẹn ló fàdé pé táyà fún oníṣòwò tí kì í bá ń sọ̀rọ̀ ó ní nínú masọ́ọ́dì ìsìláàlì àwọn ọ́rídì tá a ti máa mú tọ́sí tá a ti máa mú ọ̀rọ̀ ẹ̀sìn àbí masọ́ọ́dì tẹ̀sírẹ̀ alìkìtàbù kìíní wàsúnnẹ̀ni alukur'an àti sunna anabi fún wa náà masọ́ọ́dì yòókù alimutafakun àléhà àbí alimutalafu fìhà ìtẹnu kò lé lórí àbí ìtẹnu kò lé lórí gbogbo ẹ gbọ́dọ̀ mọ padà sí kòlẹ yìí lápẹẹrẹ ìjìmọ wọn ni ìjìmọ òfin àjìmọ òwò nínú ẹdìgẹ bá fún sùlù fi kiri tiwa gbogbo ìjìmọ òwò sábà ti pé ẹnu owó mọ kú ògbọ́dọ̀ bá ń tí ó wà ní kíni mu àlùfáàbù àsúnmẹ ìyá ti ń kọ ìkẹkẹdé ti àtẹfẹ ti kì í àtẹ àkọǹpì ẹ mọwò fún ètò wà ní kíni àlùfáàbù àsúnmẹ àtàwọn mọ̀sọ́dírù látàgbà lè tẹ̀ fáànù ni amọ̀lá alùmọ̀dínà ni kọ́ọ̀lù sọ àbá àti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ló gbọdọ̀ máa fẹ́ rí títún ẹ̀ méjèèjì yìí. agbọ̀tẹ̀ lọ́lọ́ agbọ̀tẹ̀ lójú iṣẹ́ yẹ̀sùmọ́kànlá torí pé bàbá tẹ̀lé alukur'an àlàyé tí kur'an ń sọ yìí tó àti mọ̀lẹ́ náà nìkan ní sọ́nà ìyẹn nìkan náà sábà fún bùkátà sí kùránì ní títún nàgẹ́ ó ju títún nàní sí kùránì lọ. ìtumọ̀ ẹgbẹ́ tó bá rí kankan tọ́lọ́ ni a ṣe o nínú alukùránì ọ̀ àpàrà sọ́dọ̀ rẹ̀ ṣe bóòlù alẹ́ ti ṣe kí ni pọtùgbà mi ò rí sáà nẹbi ṣe rẹ àìsàn ìbọn ló fi rẹ mo ti ní kó sínú ọlẹ mọ padà sí ìpẹrẹ ní kọlá nìyẹn lẹlẹ bá gbọ́dọ̀ ní ibi sínú ju kọlá nìyẹn lọ́wọ́ ìjọba fún bá a bá bá sọ ọmọ sọdún lè ṣì láàrin wọn ní àkọ́kọ́ minayat abdulliya ìfakọ̀gbé tó wá di al alukitab lẹ́yìn ẹ̀rí kiri asunet bọ́tà bá fẹ́ lò àgọ̀rọ̀ separate village ẹlẹ́wọ̀n ẹ̀dí bá wà nǹkan ní kùránì tí ìbá sílẹ̀ lọ́nà oṣù bali tó bá rí lo kùránì ọ̀tún lọ́nà oṣù mẹ́rin torí bó lọ́ọ́ ti ṣe kọ́ tó bá di bí lílo àgọ̀rọ̀ separate village ní ẹ̀dí bá rí nǹkan ní kùránì tẹ̀wá lọ́nà oṣù mẹ́rin tó bá rí náà pápájọ tó ní ṣe pẹ̀lú bó láti ṣe nǹkan ọgbọ́dọ̀ gbogbo làánà mi ṣiṣ ọlọ́ni fàyín tà wá láwọn tẹ bá ṣàgídí àṣẹ tí mo ní kánẹ́bí payín ìpè kẹtẹ náà tẹ̀lé ti tẹ ní ṣàgídí ní ẹ̀gbọ́ fàyín nàmọ́ alẹ́ yìí mọ́ ọ̀gbìn nípa agbé fànẹ́bí ló ti ṣe rẹ́pọ̀sibítì ṣe tó mọ̀ lórí ànẹ́bí àbí ànẹ́bí sì mú tiẹ̀ tẹ àbí òmùtẹ́ ó jíṣẹ́ àbá ní àìlóòtí àìgbọ́bù ṣe èé agbọ́mọgbà ló kù tí ó jẹ́ ẹ̀ka àgbọ̀mọgbà ló kù tí ó jẹ́ ẹ̀ka àìrí ti àìgbọ́bù sí agbọ́mọgbà ló kù tí ó jẹ́ ẹ̀ka ló kù tí ó jẹ́. báà mọ orin tó lọ nì àlẹ́wìwì tàbí ẹ ti gbọ́ ẹ ń sọ̀rọ̀ bàdí ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ àgídí wọn sọ fáwọn gbọ́ wọn ti tẹ̀mí iná àbí ẹ gbọ́ àdébí fún sáájú dé fún àǹkán àǹkán kọ̀ fẹ́ẹ́ pé tèmi iná rẹ̀ gbẹ́kí náà rẹ̀ parẹ́ wọ́n àfẹ́ iná rẹ̀ wà láàgbà. ẹgbẹ́ gbà mí yóò gbọ́n kẹ́ yóò fà gidi àdébí wì káwọ́ wá jẹ́ pé tèmi iná wà àfẹ́ àná nǹkan sùn. ọlọ́run tẹ bá sagidi nígbà gbé fárẹ́ mi lójú sí wà lórí àná wa alaykum ma hummiltum torí dínà wà lórí dínà àlékọ́ra. ìyẹn nìkan náà tó sọ pé ní wàhálà lọ alàlọ́ ìrìsáàlà alóni méjèèjì ráfù àfọ̀n nínú lọ ìrìsáàlà méjèèjì yóò alátọ̀dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run yẹn o. wàhálà rọ̀ṣúlẹ̀ balá ṣe sọ̀dọ̀ ànábì òjíṣẹ́ yẹn wàhálẹ́ iná àtúnṣe yẹn. wàhálà kan wa ká gbé wọ́n jù sẹ́lẹ̀ ọlọ́run wa yín tó ti rúhu tá àtàdù kọ́ndíṣàn lélẹ̀ tí ẹ bá di tẹ̀ lánàbí àtàdù ẹ mọ̀nà. àyẹ̀pẹ̀ min asbabi al-hidaya tọ́ àtọ̀rọ̀ sólè láàyè tọ́nà bá àlewà lọ sọ́dà. nínú okùnfà àmọ̀nà kí ẹ tẹ̀ lánàbí. èèyàn tẹ̀ lánàbí olówó àlójú ọ̀nà ojú ọ̀nà ta ni. ìbára Yorùbá yẹn ní ẹni mọ̀nà lẹ́yẹ káàkiri ó yẹ ká tẹ̀lé tí kálukú wọn fi kọ́lé wàjáde náà wàjáde náà sòrò rọ wàjáde náà àbí sòrò ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé sòrò rọ. Táwa ló mọ̀nà ọ̀rẹ́ bá fẹ́ tọ̀ta ló là kalẹ̀ nígbà rẹ̀ bì ní ọwọ́ á fi ọ̀nà tànẹ́bí lẹ̀ wọn á lẹ́nìkẹ́ tó ti sọnù ọ̀wá ń tẹ̀lé ọ̀wá ló wà lójú ọ̀nà tó bá tẹ̀lé yẹn kan lé ní ẹ̀pín gbẹ̀rẹ̀ àwọn tẹ̀lé yẹn kìí torí pé òun náà ti mọ ẹ̀nà yẹn yẹn la lè fa àfa àwòrán ìyọ̀nà tá lẹ́bí lánàá àwọn ará àfa tó mọ̀ ẹ̀pín gbà mí ọlọ́pẹ́ nìkan ti gbọ̀nà kẹ́rí wọn ni kí wọ́n lè wọ́n kà wọ́n ti tẹ̀lé àyíbẹ̀kọ́ ṣùgbọ́n ẹni tí ó mọ̀ ní ẹjẹ wọn ló gbóni ọlọ́ni wàá yẹn tòtè òhù tàdù ọ̀rọ̀ ńlá ni o ọ̀rọ̀ ńlá ni o kọ́ndíṣàn ọlọ́run wa dìgbé tẹ́ ẹ bá lè tẹ̀ lánàá bí o tàdù ẹ ti mọ̀ ẹ àfọ̀nìyàwó in mọ̀dọ́rì wẹ́rẹ́ ni wọ́n fún yasmọ̀ méjì ìkọ́jẹ́ fílù sharp ìkọ́jẹ́ condition ìkọ́jẹ́ jawabu sharp yóò jẹ èsì ẹ̀yẹ pé kí nǹkan yìí bá ṣẹlẹ̀ hàn ní ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ọlọ́wà ní in if àbí ẹ̀yìn tùtìrúhù ṣé bá lè tẹ̀lé àtẹ̀bí kí nìyẹn tùtìrúhù yóò jẹ kí ló ṣá àbí tùnú mọ̀dọ́rú ọ̀jì tó wọ́n bí mọ́lá ẹ́ the in wàhálà mọ́tò jáde mi yìí ọ̀sìn nù ìlẹ́ àdàmínà tó wáyé mínà làfáàlì alhamsa àwọn àfihàn ṣàrù wá òyìn rẹ̀ ni olùjàmáà ẹ́ òbẹ́ra sọ̀kún fí máa lé rọ́fù alfa el sàhátàdù jàábù sàrtù ní majizum in alamọ́ ti jásù yìí kí asfi nọ́ọ̀n wọ́n yẹn náà máa jẹ́ fáìl condition wọ́n máa bá ti fi condition ẹ̀ sí ìwà àti àgbègbè ní ìbámu jù àìgbé ẹni tó bá ti tẹ̀lé àmẹ́bí o àdó ọlọ́run ni wà má àlá rọ̀ṣúlì ìlà ìbàlá àkùnrin. ètò ajójúde tànẹ́bí ńkọ́ bẹ́ẹ̀ ni alùbálà kò jíṣẹ́ ìjì ẹ̀ tànẹ́bí dẹ̀rẹ̀ kò sí kọ́lọ́kọ́lọ́ bẹ́ẹ̀ alùmọ̀bí ló kílẹ̀ àbí ẹni tó ṣe wá àti tó tó wá sọ fún gbogbo ẹ̀ pé ó wíire àbí ìwíire ẹ̀sẹ̀ tànẹ́bí sọ fún àwọn sàábà ní alùbálà mo jíṣe àbí ìdíje ó jọ bí o bá lọ sọ pé ó wíire àbí ìwíire abàláàdì sá ẹ ọjíṣẹ pé àníbi àwọn òṣèré aláwọ bàbá ṣe àti nítorí ọ̀ràn mi òṣìṣẹ́ ajẹ pé ntọ́lọ ní ẹwà àlẹ ìmọ̀ fún mi ẹ nípa nàbí tí àgbẹ fún ó ṣe kí ni òṣìṣẹ́ táwa lọ́rọ̀ kù sí lọ́wọ́ àwa ni o àwa lọ́rọ̀ kù sí lọ́wọ́ látọlẹ lánàá ẹ ọlọ́wà ní wàhádàláhù mẹ́m. ọlọ́run ní gbogbo àwọn onígbàgbọ́ wọ́n ṣiṣẹ́ eré àwọn onígbàgbọ́ wọ́n ṣiṣẹ́ eré wọ́n máa ṣàdéhùn. Allahu la yukhlifu al-mi'ad ọlọ́run ti di àdéhùn rẹ̀ gbogbo onígbàgbọ́ lọ ṣiṣẹ́ rí lọ́gàá mọ́ ṣàfihàn lásán iṣẹ́ rí tí ẹ̀ ṣe jíjà. àtọ́lọ́ ní òun ṣàdéhùn fún mi ayé àyè sábà jíjẹ́ o àǹfà máa ń lo ayé tó ní ẹ́sìkò wà seventeen tó tá a bá fẹ́ wá sí three ẹ́ sanu fi lága ẹ̀ lórílẹ̀ tó ká àwọn mùsùlùmí ń rúdò ayé inú tẹ̀ ká gbajúmọ̀ ní láyà yìí sọ. ìròyìn tó wà nù ayé àyè ká kéèsì àwọn ọlọ́run pàdé òfin àlẹ́bí náà àmọ̀nù ọ̀tọ́gbàgbọ́ ni o ètò tó máa àmọ̀nù fífọ̀ káfàrú orílẹ̀ tó ṣe ìsìláàmù lọ́tọ̀ máa ṣẹṣẹ ṣe o lọ́tọ̀ tó máa sọ̀pọ̀tà àwọn ilé kórìí tó ṣẹlẹ̀ ń sìn àbí lọ́tọ̀ mùsùlùmí náà làwọn o àlẹ́bí náà àmọ̀nù tó bá gbọ́ kó dáa onímọ̀ níta dàlúrà pọ̀ o àwọn kan yìí ti mọ bàbí kẹjẹ ni wọn lórúkọ ẹsẹ ti fi sọ̀rọ̀ bàbá kan wà lẹ́yìn yorùbá yìí ẹyin tẹsí fún ló kọ pé kíní kan máa ní ìtura lọ́wọ́ àbí mọnìyàn ṣé ìjọ mọnìyàn ṣé àwa yìí kún dàrú ṣé àwọn ti pátá ìdìpẹ́ láwọn ẹ̀ka ni àwọn oníṣẹ̀ṣe sọ̀rọ̀ rẹ̀ ó bá dálé lórí àkẹ́tọ́ bá lọ fẹ́ báláǹsì ẹ̀ mùsùlùmí ó padà lọ sábà ẹ̀ tó bá lọ ń gbọ́rọ̀ àbáwọn. mítà ní kẹrẹ ló balance bí wọ́n ti ń balance nìyẹn ẹni tó bá tẹ̀lé rí yóò balance. ìdè tó yẹ kí wọ́n ṣe mùjámọ́lá àwọn alùpùpàr tó ń fáwọn tètè rí ẹ̀rọ bá bínú wọ́n ti ṣe báwọn mùsùlùmí ọ̀kadà náà ká. àwọn ọmọ nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa ya fọ́tò yòókù rẹ̀ ní alákatá. àwọn mòmìnì gidi fẹ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ gbẹ̀yìn ọlọ́run ní òun ṣàdéhùn fún wọn. ọlọ́run ní òun ṣe ìsìnkìlá fún wọn wọ́n di ẹni tí ó jọ̀gá lórílẹ̀ ìsìnkìlá sáfẹ́ tó bá yorùbá fẹ́ ọgbẹ́ tó yóò fẹ́ ṣe kàlífà kàlífà náà ni ọlọ́run pè wá ẹ̀ka láìsà àrùn wọ́n yorùbá wà tó àròlé àròlé yẹn làwọn gbà fẹ́ pé tí yorùbá láròlé yẹn fẹ́ yẹn tí wọ́n wá fẹ́ lómi ọlọ́run papò dàbí ẹ̀yà kó láti wá tú ó fi àti ìsìnkìláàfù lórílẹ̀ tó ní ká mọ gbélẹ̀ ká mọ mójútó àbí hmm. ẹni tí ó làágalẹ̀ lórílẹ̀ tó lágbára. láàmù tọ́lọ́ ń lómi àti inú tàwọ́fídì yẹn bí kíni ànúnù kọ ẹ tàwọ́fídì náà nìyí láti fọ̀rọ̀ yẹn rinlẹ̀ ni àdádéwò yìí bí ó ṣe rí nu ẹ bá mójú táwọn nǹkan wọ̀nyí nípa kọ́tù ìṣèwádìí rẹ̀ ní àdìmọ́ràn ni káṣí kíni ká nígbàgbọ́. ìyẹn tó bá táwọn àfẹ́sẹ̀ bá ń fojú wo ọ̀rọ̀ pé àjẹjẹ ká mùsùlùmí ló kéré ìjà pàṣẹ àwọn ìdí ká tó gbàgbọ́ tó kàn yẹn nínú ẹ̀ tó kú lu. ta ló kan ilé ajáde ká mọ kódà èyí ṣe pé ẹ máa bá ní mọ́tò rìfáàsì lẹ́yìn yóò tó wá kọjá bí bẹ́ẹ̀ kó rìfáàsì dé láàbà bójútó ẹ̀ sábà bí bẹ́ẹ̀ ká mójútó. kí ló náà fi ròyìn wa nígbà tó ń la ẹ̀sà ìfàmì ọ̀hún fi àrùn àti ìmọ̀ẹ́nì ìmọ̀ẹ́nì ó sọ ọ́n dáadáa. àlẹ́ àkéèdà àkéèdà ó dúró déédéé àdìsọ́kàn wa àtàwọn èdè kánì ìmọ̀lọ́lẹ́yọ̀ kẹta nípa nǹkan nípa ọmọ bákan náà wà láàmúlò sọ́ọ̀lẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ rí tí èsì bíi díà àgbẹ̀tà ọ̀hìn yóò dùn súnú òdegini yóò rílẹ̀ ọlọ́ọ̀nirú ẹ̀ tẹ́ bá ṣe bẹ́ẹ̀ òun gbọ́n tàdéhùn láyé tàlífà náà hó fìlà àrùn olùwà fọ̀rọ̀ yín nílẹ̀ àwọn o lọ́lọ́wọ́ fi ṣe ẹni tí ó jọ̀gá lórílẹ̀ àwọn ẹ̀jọ̀gá lórílẹ̀ يكونون من الخلفاء فيها المتصرفين في تدبيرها أنا ما قلتوه ọlọ́run ní tí wọ́n bá mójútó àwọn nǹkan yìí nígbàgbọ́ dáadáa bákan náà tó ṣe rí. kàmọ́ sákìlá falẹ̀dí nàmí nǹkan bìlì kì í gẹ́gẹ́ bọ́lọ́run bá ti fi ṣe alágbára lórílẹ̀ ẹ̀ tó mójútó lẹ̀ àwọn tó ti ṣíwájú wọn táwọn dúró déédéé tí àwọn kọ̀ǹdíṣẹ̀ yìí pé sí wọn lára. ìwádìí yìí nìkan ọ̀làyùmọ̀ kì náà láwùn dínà òun lè fẹ̀rẹ̀ sádọ̀ ọ̀làhùn ọlọ́run ní bàbá dúró déédéé ẹ̀sìn wọn tó lọ́ọ́ yọ ní fífún wọn. ọwọ́ dínà Islam ẹ̀sìn Islam yìí àwọn àgbà wọn láyé tẹmukíìn wọn wà láyé wọn lè yan pàǹdà lórí ẹ̀sìn wọn ẹfi wo ìyí tọ́lọ̀ ń yọnu sí. ẹ̀ka àwọn mùsùlùmí dẹ̀ tí òtún sọ̀rọ̀ sí wa ní sọ̀rọ̀ sí wa nínú orí ìjàpá àti dídí. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ìfi ẹ̀ka ṣe nílẹ̀ tán hàn sí ẹ̀ka mójútó hàn mójútó. ẹni tí òtún gbìn kan rí ọmọ tó ti tó ti fún fẹ́ǹsì kan tí òtún kan ti ní máa bàbá mùsùlùmí tó bá sọ̀rọ̀ àyè yóò máa mi àmì mùsùlùmí títí nítorí àwa dúró déédéé gan ẹ̀rù jẹjẹ wa ni ó sì mú kò tẹ̀ nílé tán gẹ́gẹ́. ẹ̀rí pé tí pọ́tà ń ṣe wọ́n ti pọ́tà ń ṣe orí social media ń tọ́ bá mùsùlùmí. bẹ́ẹ̀ ni tí ó yẹ kí tẹ̀mù kínú àkíwòsàn ìwé rin pàǹdà kákùrẹ́ lóbi tó fi wá ìbomi ẹ̀lẹ́mìí lè fẹ́ sí rẹ̀ kẹ̀kẹ́ sọmi lẹ́nu kẹ̀kẹ́ sí ìsìkìdì láǹsì kẹ̀kẹ́ lẹ́sẹ̀ àwọn àràbù ni ẹni gbogbo ọ̀sán ṣe ń lò tẹ́lẹ̀ mi ni wọ́n ń sáfẹ́ yìí nígbà tí ò sí dúró déédéé ọtí sẹ́mu kí ni báyà kó olú òtí ẹ̀ ní ìgbéjáde sọ. ọlọ́run láwọn kan tó ti síwájú àwọn tí déédéé bẹ̀ tọ́lọ̀ wá fi wọ́n rinlẹ̀ gbẹ̀gbẹ̀ lórílẹ̀. sọ́ọ́tì bẹ̀rẹ̀ sọ́ọ́tì dúró lórí ẹ̀sìn wọn ẹ̀sìn ìsìláàmù yìí tọ́lọ̀ ń yọ́nú sí. àìrí ibi táwọn èèyàn lè ti fẹ̀sìn yẹn ń sìn nítorí àìdúró déédéé wọn nítorí pé àwọn kan sọ wọn lẹ́nu káà solúṣẹ òun náà ní ká padà sí ìpínlẹ̀ ẹ̀sìn wa ọlọ́ni wàlá yorùbá di lánàá wọn mi bá a di káwọ́fì in amúnà bọ́lá tó ṣe nígbà tó bá nígbàgbọ́ láàrin ṣiṣẹ́ rẹ̀ ọlọ́wọ́ ibi ń bà wá lẹ́rù fún olúwa ọkàn wa nìkan ẹ àlùmọ́ọ́nì wàlá àwọn ìsọ̀ọ́lẹ̀ àtúndà àtọ́lá sọ̀rọ̀ pé gbogbo tí mo ń fàfọ̀kànbalẹ̀ nìyí. bẹ́ẹ̀ bá ní fíkọ́rí sí gbàgbà bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ kẹ́sì ẹ̀rọ gbọ́mọ ẹ̀dẹ́rù bàrà wọn. èrò mọ̀ bá wọn. torí pé téèyàn bá ti ń ṣẹbọ ibẹ̀ yẹn rojú ìfọ̀kànbalẹ̀ níbi tó bá ti ń ṣẹbọ ẹ̀rí àwọn náà mọ̀ ní àwọn ń ṣẹbọ kó lè bá àtùbà kó tù tó wá àtùbà fún wọn ni ẹ́ àwùjọ tó bá ti ń ṣe kèé tù bà kèé tù bẹ́ẹ̀. ètò ọ̀tọ́ bẹ̀rù náà máa bẹ̀rù tí ìka kékeré bá kàn wọ́n báyìí tó bá ti gbé nǹkan tó ń ta ọkàn wọn òṣìṣẹ́ kẹ́ni kò tí ì balẹ̀. ọ̀tẹ̀ tí wàá ń ṣe náà tó gbà fọ́lọ́ tó gbà fánábì tí ó pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọkàn ti ní ń balẹ̀ ń tiẹ̀. tẹ́bá lérú jẹ̀jẹ̀ tí ń bá yẹn lé ní inú kéèyàn láàkì ọ̀rọ̀ àkídà fún un àbí ọlọ́run tí gbogbo àgbàgbọ́ tó bá ní ọlọ́run ànẹ́bì ẹ kí ìwárìrì kọ́kọ́ mú yẹn pé bó kọ́ ṣe tóbi tó mo fọlọ́run bẹ́ẹ̀ àbí kéèyàn kẹ́ kéèyàn ṣe pé ní ah mo fẹ́ lọ́lọ́ lọ́wọ́ ah ó yẹ kí n rí ọlọ́run ni mo fẹ́ lọ́lọ́ lọ́wọ́ ti ẹ̀ ti mọ̀ pé ẹ̀ẹ́dẹ́ kéré náà yẹ kàn máa rẹ́rìn wọn. ògún ni ó bá wa dá sí nǹkan yìí hmm. ẹ̀rẹ̀ ń tí kírun yóò sì ti máa gbọ̀n ìgbà kò mọ ẹ̀fọ́ mọ jẹ́ kó gbòde kí ni ẹni tó kírun nìyẹn o àbí a fi rò fún ọ gbogbo orúkọ báyìí ó wà láwùjọ ẹ wá lọ́kàn ó balẹ̀ èmi ìlẹ̀ sọ pé kó máa pe ọlọ́run kó máa pe nǹkan mi tí ó àgbọ̀n sí tẹ́ ẹ̀ lè fi nǹkan mí kún fún wọn. àwọn tó yẹ kẹ́ tún ẹ kò sí tí ó ṣẹ̀yìn kí àwùjọ lè bá a dá làwọn àáfàá àánú ò tó gbọ́ ń bẹ̀. ìyá ń lórí yàn lọ́wọ́ ẹlòmíì ìyá ń gé wọn yẹn àbí ìyá ń fẹ́ yẹpẹ́ ọ̀dà tí fọkànbalẹ̀ ó fi wá wá. ọlọ́run ní sànúlù kí fi kúlóbì lẹ́bí nà káfà rò rò ọba àwọn kèfèrí àmọ́ fẹ̀rù jẹ̀jẹ̀ sí wọn lọ́kàn nítorí kí ni ìmọ̀ aṣọ́kù bẹ̀ láàyè wọ́n láwọn èèyàn náà ti rí ìtọ́nà nítorí pé wọ́n ń ṣe bọ́ sọ́nà. ọlọ́run ní ẹ̀rù jẹ̀jẹ̀ máa fi ń hàn kèfèrí ẹ̀ pé bẹ́ẹ̀ máa ń bẹ̀rù máa ń pọ̀ àdúrà kọ́ ni kíníkan ti ń bínú ni ká tún lọ gbẹ́tọ̀ rẹ̀ fún nígbà tí mùsùlùmí náà bá ti wá ń tẹ̀yìn ọ̀nà ìdá tí fọkànbalẹ̀ wà kò ní í sí ọlọ́run ìgbẹ́ta bá ti náà tá a sì pè nǹkan mi pẹ̀lú ọlọ́run tá a ń ṣiṣẹ́ rí tá nígbàgbọ́ tó lágbára àkọ́kọ́ òun ṣúra ọ̀gá lórílẹ̀ ẹ̀kejì ní ẹ̀sìn wa tóun yọrí sí fún wa ó ṣe rọrùn fún wa láti máa ṣe lọ́hùn ẹ̀pẹ̀ tí wàá rọrùn láti ṣe bákan náà ẹ̀rù jẹ̀jẹ̀ ní sí mọ́ ẹ̀rù jẹ̀jẹ̀ tó àwọn kà kúrò torí pé tó fà á náà ni pé àìmójútó ẹ̀sẹ̀ náà òun wàá fi amúnẹ́ni ìfọ̀kànbalẹ̀ sí i yẹmọ ẹja fi Saudi Arabia ṣàpèjúwe àfa àtọlọbẹ nítorí gbogbo tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọba hmm? ní àbínú gbòòrò ní ẹrù tí mo bá ẹrù tí ní báyìí torí pé yóò pọ tọọdẹ nù gbòòrò ńkọ kí ẹ tó mọtò lẹni kó mọ kọ níbi Kwara lónìí pẹ̀lú káàrin wọn Saudi ní ìlọ ní ẹsọ ní kẹ̀kẹ́. ẹ wá tó dóoru gbàgbé ẹ náà tó tó páàkì gan-an nínú dépàtì pé mọ́tò mọ́ ṣe ní ọ̀sẹ̀rẹ̀sì láwùjọ tiwa tá a lè rìn bó ṣe wù wá. ṣé ẹ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìta tó mọ sọ ìmọ̀ ìkẹ́ wa ń gorí ara wọn pé ẹgbẹ́ ẹ bá rí gbà tó rẹ̀ ẹ máa gba mọ́tò lọ rẹ̀ àbí ẹ máa gba mọ́tò lọ rẹ̀ yóò ti mọ̀ bọ́ ní òun gẹ́gẹ́ náà tó lé kí ni kódà ń gbà wọn lè rí mọ́tò rẹ̀ lẹ́gbẹ́ ọmọ ìwọ gẹ́gẹ́ la ní ìdí mọ́tò rẹ̀. àmì ẹ wá ní olè wá gbé nǹkan níbi kan ògbé àwọn ní òwe pé nǹkan mi alẹ́ ni tó ní gẹ́gẹ́ gbẹ́lẹ́ fẹ́ gbé. tó tábà ń sọ ẹ̀sọ́ olúṣe pé tábùnú tètè á mọ̀dínà tó bá àwọn ábùnú rò ní ẹ́ atọ́fẹ́sì píṣà wà ilé kákọ́ tì síwájú pé kákọ́ wò pé kí ni ó fà ábùnú tí ẹ bá ń tíì dẹ̀gbọ́n àyà fẹ́ yọ sọ̀rọ̀ tàwọn èdè sọ̀rọ̀ sọ́rí tìlú yẹn lórí òde àfáàní sílẹ̀ èyí tó ń gbé àmọ̀ wíru ọmọ ṣe kíni ọmọ wíru tí tàwọn èdè sọ̀rọ̀ sọ gẹ̀rẹ́ ẹlòmíì ti gbà ní kan nínú àwọn àfáà ní àkójọ kan tó ṣe nílẹ̀ Yorùbá kan jọ o ó ní tàwídì náà ń play o ṣé kìí ní tàwídì náà làwọn máa ń pírí sílùú àwọn ọ̀gára ṣíṣe kan tó tún ló kọ́ náà mùsùlùmí ló tún dé pé ẹmọ́dà kébù lápẹ́já ló wo etí pè yí sí o ọ̀gára ṣíṣe mùsùlùmí kẹ́ ń takò tàwídì tí wọ́n á ní ká ṣe láti lò kìí síbi kí wọ́n tó ti lọ àti káwa náà wò tèmi aka نعوذ بالله من ماذا؟ إيه من الحور بعد الكون إيه من الغاز ètò ìdíje àtẹlẹ káwa ẹ tó ti sùjọ káwa túká káwa padà sẹ́yìn fún mi yẹ. ọ̀rọ̀ ká gbàgbọ́ ó ṣe gà. tí gbàgbọ́ bá ti mẹ́hẹ̀ ìgbà nǹkan mẹ́hẹ̀. tíṣẹ́ eré bá ti kéré tó yẹ pé iṣẹ́ ibi ló pọ̀ gbogbo ó dàrú

àtọ́tọ́ gbọ́ lọ́wọ́ wa gbọ́ sílẹ̀ hayati dunya nílé ayé bi wa yawma yaqumul ashhad àti lọ́jọ́ gbé dàbí ṣe àná àtọ́ lọ́wọ́ náà lọ́wọ́ àtọ́ nígbàgbọ́ ni ayé àyè ṣe pàtàkì gan kàgbọ́ yìí ibi tá a fẹ́ dé ní dáadáa olóògbé adébẹ̀ ọlọ́wọ́ fi wá sí lórílẹ̀ ẹ wọ àwọn ànẹ́bí àtàwọn sọ̀hábà fẹ́ mójútó ayà yìí kánẹ́bí tó kù láyé làwọn fárísì àti rúùmù sẹ́ńtẹ́ alágbára àgbà yẹn ti ń bẹ̀rù wọn. bàbá mi lọ tó tún dáyà àwọn kùlàfà ọ̀rọ̀ ṣì gbogbo àwọn tó jẹ́ rúùmù sí rúùmù ní ẹbí ká mọ̀ pé àwọn àwọn tó lágbára ń gbẹ̀yẹ́ká ẹ ẹ̀rọ máa ń fàyà àgbáyé àwọn sábà dé bẹ̀rẹ̀ padà wọlú sáàmù gbogbo tó ń jẹ́ sáàmù sí ayé umaru ni wọ́n ti wọ bẹ̀rẹ̀ mẹ́tìlì mẹ́tìlì bákan náà wọ Paris bí àwọn tí ń bí àwọn turkey Afghanistan gbogbo àwọn rúùmù ń bọ àwọn láwọn tẹ̀lé ìlànà wọn náà padà lábẹ́ àwọn láyé nítorí kiri pé kọ̀ǹdíṣẹ̀ yìí pèsè wọn lára ẹ̀wọ̀n tó kà wọn pọ̀ tó bẹ́ẹ̀ ni ṣé nǹkan tọ́lọ̀ ń fi ṣe wọn lára nígbàgbọ́ ni. ẹ̀rọ àwọn Yẹ̀húdì Mẹ̀dínà ni wọ́n tẹ̀lé ànábì gbogbo padà lọ ni. ẹ̀rù jẹ̀jẹ̀ gan mú wọn. ọlọ́run ní sọ́yìn kọ̀díṣẹ́ ibà pé àpò ní àwọn kàtà àfàdé òfin mi. sẹ́kọ̀ ìyá àbùdú náà ni ẹ̀mùsùn fún ọmọ àtẹ̀mí láàyè ṣe lè fún ìnàbí ìyàwó wa ní ìṣẹ̀bọ̀ kẹ̀kẹ́ mọ́. jẹ́mọ́ thirty rep dé ibi tọ́lọ̀ sọ yẹn níbi báyìí tẹ́bù ò sí mọ́. ayé pé nǹkan tọ́lọ̀ sọ yẹn àti ìdìsáàbù ẹ̀ àbí yàbùdú náà ní ìròyìn wò mí yẹn ni o nígbà tó bá padà lágalẹ̀ tán wọ́n mọ̀ ẹ́ sì ní láàyè ṣe ìfún nàbí ṣe à àtẹ̀bọ́ ńlá àtẹ̀bọ́ kékeré lè jẹ́ kẹ̀kẹ́ mọ́ ẹ mọ̀ wo mùsùlùmí báyìí kò ní kí nǹkan tó dè mọ́ra àbíká mùsùlùmí báyìí tájọ kí rẹ ṣe à ah, kí ni tara yìí àfà ah, bí ọmọkùnrin ò tó ẹni rí oyin wẹ ẹni látẹ yẹpẹ mọ ìyẹn ní ká tẹsẹ lébọ ni kí wàá lẹsẹ léwu ẹni tó lẹ̀ ń kó fi kẹ̀kẹ́ wẹ̀ àbí kó lọ ju sí odò ẹ̀ ní rí yìí mọ́ ní kálukú gbà fún ẹ lọ́lọ́run bá máa ní sí nǹkan mi lẹ́yìn ọlọ ìyàbòdú náà ní láàyè ṣìrìkú nàbí iṣẹ́ ìhà ṣé àmì gbogbo táyà sí ìjẹ̀bọ̀ ní ìlú ìṣúná gbà. ẹ̀mọ́ àgbèrè àrùkété a ti dínkù yẹ báyìí ṣé kò ṣẹ́ bọ́ mú. táyà ń ṣe náà bó ti tó àdé bó ti yẹ tọ́lọ̀ nìkan làwọn èèyàn ń sìn. ṣògo ni ẹ̀ bàbá ti yá aláwù káṣe kí ni ká yà á tẹ ọ̀rọ̀ tó wà mọ̀tẹ́mínú lè ẹ́ ìfẹ̀ ẹ̀yìn ni ọ̀rọ̀ tó kọ̀ nǹkan méjì sínú ìkẹ́lẹ́ dá ìkẹ́lẹ́ ẹ̀rọ mọ́ dá àṣùbà ẹ̀rá yìí àbí ní yàtìlùkọ́ ilẹ̀ tó bá tọ̀lá wà ní ẹ̀tún sọ àwọn àti yàrá ọlọ́ka ní àyàtẹ̀ kí ìtumọ̀ àyàtẹ̀ tó gbùdà lérò ẹ ká gbìyànjú lójú ọ̀rọ̀ tó tọ́ ni ọ̀rí ìgbọ́pọ̀lọpọ̀ ìbátan bá ní yà àyàtẹ̀ wọ́n dúró lásán nìyí o ìyẹn lẹ́yìn fìrí yorùbá tí ó mọ kírun tí ó mọ gbàgbé ẹ bá náà lásán fún tọ́wálù kiri wálé kiri ẹ bá rí sáàdì yànnà fàjà fún ẹ lórí àwọn ẹni tó gbé kiri kiri ẹlẹ́yà àwọn ẹni àfẹ́ mọ́ múra oṣù àá bábà tí ẹ̀ lọ́ọ̀gbọ́ súnmọ́ èyí kò yẹ kó dé lẹ́bù yìí. náà ah, sọ pé nítorí ọlọ́wọ́ ìyá aláwọ̀ fẹ́rẹ́ pè fún o níbi kan níta ọ̀sìn bí wọ́n ti múra. sọ ọ̀rọ̀ kíyèsí kọ̀ǹdíṣẹ̀ yìí gan-an tá a bá fẹ́ ní ìsìláàfù tá a fẹ́ ní tá a bá fẹ́ ní tẹ̀mkéènù fẹ̀lẹ́ ànáṣọ̀ tá fẹ́ fítírì ẹ̀sìn wa lákọ̀ọ́ padà sí àdúró déédéé lórí ẹ̀sìn wa ina tó lórí àkídá yìí náà àfa sún ní fúnra àkídá ṣeré náà fi tún kẹṣí ìlà ní bí àwọn míì ló ń sì ọ̀rọ̀ àkídà láwùjọ. oríṣi yẹn lẹ́pẹ́ ṣe o ẹlòmíì ni a ti sọ̀rọ̀ àkídà yẹn ìwé ẹja kọ́ parapọ̀ náà kí wọ́n ní parapọ̀ sí yáfà. báwọn ẹgbẹ́ yẹn tó tẹ̀lé gẹ̀ẹ́fẹ́ náà para wọn pọ̀. eléwà mílíọ̀nù yóò torí fáìdà bẹ́ẹ̀ lọ́la yóò tó ṣe kí ni yóò tó lọ. ọ̀pọ̀lọpọ̀ dákọlá mùsùlùmí ìtẹlẹ ọtọlẹgbẹ tẹlẹ ọtọlẹgbẹ tó tẹlẹ ní níbo ni ó ti fẹnu lé ní. ìyẹn ni mú kátìrà kanjọ àlìmú gbé ṣe àtàrà ní ẹni kò ṣe tí fẹ́ ní gbogbo lórí pàfẹ́ tó ṣe pé ni wa látàrí jọ̀hún. tó ṣe tó wá pé ní ìtújú ẹ̀jẹ̀ kọ́ ọmọ tẹ̀ tó wà ń ní dandan èyí tó níbẹ̀ ọmọ rẹ̀ fà tó bá dé tó ṣe kan ọ̀rọ̀ tàhídì lákọ̀ọ́kọ́ ẹlòmí ni ẹja kọ́ fara kọ́ mọ́ kú kí ìfọ̀nà tàwa àkà ẹ́ alẹ́ àkọ́ ìdí mọ̀tẹ́lifà àwọn lórí àkídà orí ti sọ wá lápapọ̀ àmọ́ tá à ń ṣe mọ́nu ẹ́ kíkálukú láti sọ́kàn tó yàtọ̀ síra wọn àwọn alápapọ̀ bá bá tiẹ̀ rí àwọn èèyàn tó apapọ̀ kiri á bá dé yóò lè gbìn lóṣù wákà ọlọ́sọ̀pọ̀ àwọn èèyàn wípé àṣàbò ń gẹ̀ ní á ọkàn wò wọ́n bá ṣe kọ́ ní o àpòlùmù ń tàtà ọ̀kẹ́ tó wà nínú ọkùnrin yàtọ̀ síra wọn tó wà nínú ọkùnrin yàtọ̀ síra wọn. tàwíìdì la kọ́kọ́ gbogbo situation tàbá wò wà káàdì tó mọ́ nìyẹn wò déédé tàbá papọ̀ ń bẹ̀ yẹn ẹ pàwọn nǹkan ní a ní dífẹ́ǹsì díẹ̀díẹ̀ yóò sì yẹn ẹ níyẹn jù tí o bá tẹ̀ ní ẹjú tán ẹ kẹ́kínkínní ní òkú. kọ̀tínú àwọn mùsùlùmí náà ló ní àwọn àdìsọ́kàn tí ó fẹ́ yàtọ̀ sí táwọn ẹ àwọn ẹni tí èsè mùsùlùmí. bó la ti fẹ́ mú kí bá wọn. nínú àwọn ànábì ọlọ́run gbogbo ti tẹ́sẹ̀ fẹ́ wò báwọn ẹ̀jọ̀ wọn lórí lórí ẹ̀. ìfẹ́ kọ̀ọ̀kan mọ̀ fi tòṣìlẹ̀ lọ́ọ́ fi ọ̀rọ̀ tàwọn ṣe é anábìwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anábìwá lóko hunain abu waqid al-laythi radiyallahu anhu olóògbé hadithi wa ó ní àwọn àwọn ìkẹsẹ̀ kó o nu kíni àwọn ìkẹsẹ̀ kó o nu kúkúrú lọ́dọ̀ wọn ní islam nǹkan mí kan ní òtí pẹ̀lú. àwọn alójú mi àwọn náà tètè yìí tí wọ́n ní ìgbà ní ẹ̀sìn gbogbo kan táwọn kọ́ ẹ̀gbà tó bá rí gbà yẹn tó bá kú yẹn báyìí yóò mọ̀ ní kíni yóò mọ̀ sọ̀rọ̀ àwọn náà wá dìgì fídúrọ̀ mi àwọn wá ń lọ ń bá dẹ̀ ṣe yẹ́kẹ́ ṣe káwọn náà nírú rẹ̀ káwọn náà wọ́n fi kẹta kọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àníyàn ò tí wọ́n jẹ́ afẹ́fẹ́ ran ìsìn ọlọ́run ni wọn jẹ́mọ́ ó takò tàwọn ìdàbí òtakò takò. Ànábì sọ̀rọ̀ sọ́lá kò ní ẹ́ fá ojú ogun làwọn àtàbà tí lájọ ogun wà fẹ́ àdírẹ́sì ojú ẹ̀sìn là ń dìde kọ́. Ah, ìdí ẹ̀kọ́ ìdí ìjọ ọmọ tọmọ wà ní ìsọ̀rọ̀ yìí ni. Sọ́sọ fánilú Amúsá pé ìjà aládé ìlà án kámọ̀ láhùn àlé à. Ọ̀rọ̀ ní Musa iná kò kọ́ mú ẹ̀jẹ̀ àlú aláìmọ̀kẹ́ni. Ẹ̀wọ̀n lórí tàwí ìdí ẹ̀sìn ká fún yín kan. Ẹ̀sìn ká ní wọ́n sọ fún mi, àfà, èyí ò tí tó yẹ ká ní kílẹ̀ tó fẹ́ mọ̀ dé mọ́ra alo àìdí ọdún kẹfọ ní sọmọ ìdìbò rà ìtọ́mọ sọkọ ìtọ́bù mọ́lẹ̀ ní sọ́ọ̀bù rẹ ìtọ́sọmọ mọ́tò rẹ. mo ti ẹ̀ka sọ̀rọ̀ ṣùgbọ́n àfa nìkan àfọ̀ que àfa kẹ́ni yẹ kọ́ pẹ̀lú àfọ̀ yìí àti ìwò ló wà lọ́wọ́ rẹ̀. nígbà tó láti rí nítorí fún yẹ kí wọ́n ní ń já siri àfàṣẹ láti rí ẹ̀ ẹ̀ ìjọba já siri lọ́dọ̀ sí yìí nìkan. èèyàn kò ọ̀rọ̀ tọ́ ìdí àwọn anábì ọlọ́run kékeré anábì Suleiman alayhi salam nígbà táwọn ibi Suleiman wo gbogbo àwọn kan tó kù jọ tó wo gbogbo àwọn kan tó wámú wámú wúdiwúdi àdáǹtẹ wúdiwúdi dà orí ìwọ́n lọ́lọ́ tó bá dé òun fi ìyà jẹ ẹyẹ wúdiwúdi ìlú ló lọ ẹ̀wá lórí ìmú àánú wa Suleiman ọlọ́run sọ gbogbo nǹkan yẹn fún Buhari wúdiwúdi àti gbogbo ẹ̀ ti péjọ ẹyẹ ni o mọ̀tàlẹ́ yóò yóò sá fún mi lẹ́sìn. Ìgbà tí ní bí alẹ́ yìí sọ̀rọ̀ ìgbàgbọ́ ní àwọn là àṣìmọ̀ á nà òbó tẹ̀lé bínú kù. Àwọn là yà sí ní ìsìntọ́nù òye ní tó lè mú séèfù lọ́wọ́ mi lónìí kó mọ́ jí àti kémọ́ fà á. Ìní kó fún mi ní evidence tó kílẹ̀ lórí tí ò jẹ́ kó wà ń kálíwá. Màmá káfà gẹ́ rọ́bà ayídé láìpẹ́ ojú dáná bá fòde. Wọ́n ní ẹni àtùnúmọ́lá ń tẹ̀lé tó mo mọ̀ rí sọ́ọ̀rí rẹ̀ Suleiman wàjí túká ní sábà í ní nẹ́bà í yẹ kí n. ètò ìjẹ́ kéde èdè nu mo mú evidence kan wáyé bí kò ìlú tó kílẹ̀ wa. ó wá tẹnu bọ̀rọ̀ ìníwájá tó mọ̀ra àtàn ẹ̀mọ́líkù hóm. nínú sábà yìí obìnrin mọ́ lọ́ba wọn obìnrin lọ́ba wọn ẹ̀fẹ́ ìfọ́jọ́ gbogbo olùsábà yìí obìnrin lọ́ba wọn.

Ọjọ́ tu ha. Ìgbà wo kọ́kọ́rọ́ tó ti ká jájẹ́ rí o? Ọjọ́ tu ha àwọn ọmọ ayẹ́sì dúdú lẹ́lí ṣàǹsì ní ìlú ńlá. Owó àtàwọn ìjọ rẹ̀. Gbogbo tó lọ wá ṣe fún yìí o. Gbogbo tó lọ wá ṣe fún yìí o. Ọ̀sán tí àwọn ọmọ á lè tẹ̀lé. Gbogbo tó lọ wá ṣe fún yìí. Àtàwọn ìjọ ẹ̀, òun àtàwọn ìjọ ẹ̀. Ìkẹ́mí ni wá ń ìkẹ́mìnà ṣe kí ni ìlànà ṣètò ọ̀nà ń tọ̀ àfọ́dà wa ń tẹ̀lé ìfàwọ́. láàyè àtàdù. nígbà tó lè orí àánú ha òní náà ni orí ti kí ni onídọ̀la wà lórí ipò àwọn sọ̀rọ̀ ẹ̀ lẹ́bi gbogbo ìròyìn tí wúdiwúdi kálẹ̀ kò jọ sùlẹ́mọ̀ lójúmọ́ à ń sì kí ni owó àtàwọn ẹjọ́ rẹ̀ ó débi ilé mi yóò wọ lógiri láàmú ẹ̀rí gbogbo nǹkan lóbìnrin tó ń tu àníbi àtìlẹ́ náà ìgbà tó ń fi agbára etí tèmi lọ́wọ́ ẹni tí ń rẹ̀ yẹn sẹ́yìn ah, èyí yóò bí tèmi lọ́wọ́ àbí ó pa àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé kí là á ti nígbà tó lè mọ̀ fún lẹ́tà aláta alú tó ń sẹ́kọ̀ọ́ ìmọ̀ pàṣẹ ni o wàá tún ní mùsùlùmí bọ́ wá ti mùsùlùmí ni o. ọlọ́pàá yìí di arìnrìnjẹ́rẹ́ káàdì mi ní wọ́n ní ẹ̀wọ̀n fún ìyá lòun náà Allah fáálù alẹ́ yẹ kó wo ìbára yẹn lásán. wọ́n lọ lágbá mọ́ ìṣèjọ́ wájú tèmi o. wọ́n gà pàdé wájú mi bí o. wàá tún ní mùsùlùmí kẹ́ni wá ní kíni. ní ọkọ̀ tàbí ọbẹ̀ ọkọ̀ ó pe àwọn ẹjọ́ àwọn ẹ̀yọ́ ọmọlẹ́yìn rẹ̀. ọ̀sùtú ni fi. àwọn ẹ̀yìn àkókò lè fi àmúrí. ó kọ́kọ́ pé mo wà ìwé lọ́wọ́ suleman ó kà fún Rọ̀lú náà nù fún mi fún ìwádìí. Àwọn ẹ̀ lágbára. Rọ̀lú bá fi ṣe ní. A ní alágbára gan alágalẹ̀ ṣùgbọ́n òwò àmúrò ilé ìjọba kẹfẹ́ káfíńsì. Sọ́nà lórí ìmọ̀ Ọ̀lẹ̀tì ìnírí arímọ́nú ṣàwádà ọdún. Ilé tó mú lẹ́tà yìí ṣì àwọn lọ́balọ́ba kan wà tó bá wọ̀lú. Afàdúhá wọ́n bàrú jẹ́ o. Ó dẹ̀ ti rẹ́wò pé kìí ṣe yóò fẹ́ ju tèmi lọ. Òkè ọgbọ́n ni wàá ta. Ọ̀dọ̀ bá ń gbé nǹkan fún mi. Ah! Ọ̀rọ̀ tàwíìd. Àfá mi tó lè jẹ́ gbogbo ìtàwíìd lé o. Tọ́rọ́kọ̀ wọ̀tẹ́ fún lé o. Ó sì ló ń lé o ìlànà àwọn ẹbí ọmọbìnrin ẹ lọ bá ń gbé nǹkan fún un. wọ́n sì lọ gbé fún un ah, bàbá kẹ́kẹ́ o ní adé fún yìí ni nítorí fi dàfà mi lẹnu mẹ́nu tó náà fi sọ̀pọ̀ tàn án dé òde á ah, ìlú wa sọ pé àtùnú ìdúlẹ̀ ni ayẹ ìtì fáwọn yẹn bí ẹ pé kẹ́ ti dùn yẹn pé àtùnú ìdúlẹ̀ ní ìmọ̀ẹ́lẹ́ gbogbo ẹbí báwo ni ọmọ owó bẹ̀ ni kí ló ní dì mí ìtọ́lọ̀ fún mi títí lọ a bá pè pé olówó ni ìsìnlẹ̀mọ̀ ti tiẹ̀ lọ láì ti ìsìnlẹ̀mọ̀ ní káàdì àpò gbogbo yẹn kúrò jáde bí olùwọ́ wà lórí tàwọn yìí ẹ kọ́ mọ́ sọ fáwọn ẹ̀tọ́ ń ṣe yé pèlè káàkiri wà máa ta ni lọ ẹrú nígbà àtàkù wà lórí tàwọn yìí ẹnìkan ṣe wọ́n wá fi ìkẹ́ tí ò ti sàn sọ̀rọ̀ sí ìsìláàmù wọn ní ẹni ẹ̀yà mọ̀tí kíní ẹ máa ń dunnú pé ẹ ẹ mọ̀ gbé nǹkan wá kí wọ́n á fi sàwé nílẹ̀. ìdílé ìṣẹ̀lẹ̀ ló wá tẹ̀ kì í jẹ́ pátápátá mi. ẹ̀yin ọmọ ogun àyùkì ẹ̀ta ló gbé àríṣì rẹ̀ wá fún mi. kọ́bùnà ẹ̀yà tún ni mùsùlùmí wọn ò gbọ́dì mùsùlùmí ṣùgbọ́n ká jà fífi sàpẹ̀ ìkọ́kọ́ ṣe kí ni. kókó balẹ̀ síwájú mi ètò ńlá nì. bẹ́ẹ̀ ni àlébà wọn lọ sọ́nà ìgbà tó bẹ̀rẹ̀ sí pé pé tàwọn ìjà ti báyìí ànábì ọlọ́run yìí dẹ́rẹ́ kó wá gbé ìkà yìí fásitì mọ́ ni àbí ànábì àwọn ọ̀sán lẹ́gbàá fẹ́kì ẹ̀ẹ́dẹ́gbẹ́ kàtà ń gbé nǹkan wa láti lè sọ ọ̀rọ̀ sàwọn ìdílé tó pèsè àná ń wá òkè àdùnnàjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ̀tí àwa lè ní àwa làwọn lọ hàn tiẹ̀ wá wá dé àlà torí bọ̀ lálẹ́ pé aláwọ̀ òfẹ́ yìí ẹ wọ ẹgbẹ́ tí wọ́n ti jìnnà àwọn èèyàn ń wá wọn àbí àwọn kẹfẹ́ rí mọ́kà ń gbé yẹ̀kẹ́ ní pé ilé muhammadu ẹ pé tó kẹ́kẹ́ ẹ ikọ́ ikú tàtó nílùú mọ́líkà tó wá bẹ́ẹ̀ di mọ́líkù gbogbo olú olú yìí tó wọ́n gbọ́ fà gbogbo ẹ̀ mọ̀ làkì mẹ́ka àtẹ̀jọ lórí. n ò pé tó ń gbé dání ní ẹfẹ́ gbà. àbí bẹ́ẹ̀ kọ́ ni. àbí yóò dá wọn lò bẹ́ẹ̀ á làwọn ànẹ́bí ọlọ́run ìtọ́sọ pé àfẹ́ ájúlù kẹ́kọ́ lọ́dọ̀ yín kó tún wá àtàkùn àlẹ́ àjẹrè àbí àbí àwa lè ní wọn wá wa àwa la ní irú àdébọ̀dé tó ń bọ̀ àbá kínní ẹ̀dí dákẹ́jù ẹ̀dí sọ̀làfíà ẹ̀dí lè ń wá lẹ́yìn. àyẹ̀lẹ̀ ẹ̀kọ́ ni ọ̀lẹ́ ìsọ̀làfíà ni wà kọ́ púpọ̀ lọ́wọ́jú. tẹ́ bá rí àwọn kọ̀ọ̀kẹ́ táwọn alùsùn náà wí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ìlà àrífẹ́ ẹlòmíín rẹ̀ tó pèpè sínú ẹ̀ tó bẹ̀rẹ̀ kódà àwọn olórí wa gẹ́gẹ́ lè máa bọ̀ fún ẹ̀wá àti látùmọ̀ ń ṣàdúrà fún wọn. àwọn eléyìí náà tuntun àdídúró kí nìkan wọ́n tún ní àwọn jáde fún wọn tó bá dọ̀la àmì fún ìjáde tó tóbi látùmọ̀ tó kíni wọn ṣàdúrà fún wọn. èyí tó ṣe rí bá tó bá tẹ̀sẹ̀ mọ́ ẹ ṣàdúrà fún wọn ni. ọ̀la ìtàwọn olórí bá tó ọtí àlù sínú náà gidi kékeré wọ́n fẹ́ràn wọn. kí náà ní ẹ bá rò pé àwọn eléyìí tó fi rìn wá lọ́wọ́ kéde díẹ̀ wọ́n ti wúyẹ kẹ́mí ìlú ojú tó náà. ká àwọn tó fetí fọkànbalẹ̀ tí àwọn yẹn jọ́kan lórí déédéé. tó ọ̀nà rí báàfì ní agbára lórí lẹ̀. ẹgbẹ́ mi ó yà lọ ẹ̀ tí báyìí lórí sáfì kan fún nígbà báyìí wàá kó yẹn lọ́wọ́ wáyé báwọn tó tó lòdì fọ́ọ̀bù náà wọ́n wájú wọ́n wá lu díje tẹ̀lé wọn lẹ́yìn. kí ló dé tó lọ́ báwọn onídìí fọ́ọ̀bù náà wà wájú. ok lágbèjú èsì nígbà tá a ní ẹni ó sọ̀rọ̀ alẹ́ yọ̀ kan ṣé àwọn ẹyẹ ọ̀kan nínú àwọn ẹgbẹ́ ló wà nínú ìlú yìí. tí àkànnà bá tó kọ́ra àwọn sẹ́dọ̀ tó lòdì fọ́ọ̀bù tó lọ fẹ́ bẹ́ẹ̀ pé kò ní dájà lẹ́ẹ̀ pé káwọn mùsùlùmí ṣe lọ́lẹ̀ kò sí dà ó gbọ́dọ̀ fojú ẹ̀sìn wo ní kálukú ṣe bí. mùsùlùmí àti mùsùlùmí pàdé ló ti gbogbo tó wà lánàá rí òdi àwọn mùsùlùmí àgbọ̀dọ̀ fi kíkọ́ ẹ padà wá díje èdè ńlẹ̀ láàrin wa. torí èyí ó sọ̀rọ̀ bá wọn irú àwọn tí ẹ kó jọ mí ní òkè àwọn mú lágbájá ti lọ sí kíní àánú lọ gbé báyìí àánú ti tu wa. yóò wá di ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́bí wo o. ìyẹn gẹ̀ ò ní wá fàfọ̀ fún balùwẹ̀ ní ẹni tó wà bí kí ló da kótó lálùsùn náà wà a máa ń ṣàdúrà fún lórí ìfẹ́ ìtakò wọn wọ́n yìí sọ pé dandan gbọ́dọ̀ kó mẹ́fún wa ẹ̀yìn jẹ wọ́n lẹ́fẹ̀ẹ́ yíṣu pé ẹni tó bá ti kópa ẹgbẹ́ ọ̀rọ̀ tó sílẹ̀ ní kálukú mùsùlùmí pọ̀ bẹ́ẹ̀ àbí ṣùgbọ́n àwọn míì nígbà tẹ́ bá padà tó ọ̀rọ̀ wọn wò tí ara wọn náà ń jà fún o òrùpé ìsìlámù èrè ló ní mo pé kọ̀ǹdíṣẹ́ rẹ̀ tẹ́wọ́n ẹ̀sìn fún wa fúnjọ wa ní ògèrè gbogbo mùsùlùmí o mo ti tó mọ̀ sọ́ sàmì pé ìṣe òsìláàmù ló ń ṣe kí ìjà. so nítorí jẹ́ ká sọ kí n wòlé bákan náà bàbá rí àkù òdodo ká mọ̀ sọ láàrin ara wa náà òdodo lélẹ̀ yìí ẹlòmínì tó ti yàtọ̀ kan sábùsùn yóò fi lágbára sábì tó ra wájọ́ òní kí ẹ máa takò yẹn kí ẹ máa gbé àbádàmù ó gbogbo ibi tó bá wọn máa takò ọ. àbí bọ̀dé máa rà àbádàmù wọn bíbí àkẹ́ kọ́lọ́wọ́sí àbáṣe bíbí àwọn àbí kẹ̀kẹ́ ìlú máa ń takò bíbí àyè òde àwọn ni àtakòra wa kẹ́ni ẹ mú takò báwọn. kí ni mo ń túnṣe ìdí òde àwọn ẹ̀dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ìtakò ní kékeré mọ̀ bẹ́ẹ̀ rí mí yẹn látàn bọ̀t ìdẹ́lómi ló fẹ́ mọ̀tò fẹ́ nìkan ṣe tí ò dáa mọ́ ló jẹ́ àsọ̀kan táwa àsọ̀kan lẹ̀. ẹ máa wo iṣẹ́ ń bó ní súnà tí wà láyé tó wà láàrin àwọn ẹni yóò ti bẹ́ẹ̀ lọ. ṣé ẹ ní súnà ẹ ti kí náà jẹ́ àsọ̀kan ẹ̀yin náà wà àsọ̀kan. lẹ́kẹ̀ẹ́ kóra àwọn ọjọ́ bá wà fẹ́ pa fún ní súnà ni o ibi tó ẹ̀fẹ́ bọ̀ kan tí kàbára tẹ àwọn ọmọlẹ́ òdìdẹ àwọn àpọ̀fẹ́ bàbá kan bàbá kan ló kọ́kọ́ ṣe kí ni. ọgbọ́ ìtàn tó ọgbọ́ lórí ẹ̀ àti láàrin ara yín àti ẹ̀dẹ̀ yìí rè ìtàn tí èyí ò tó èkó mọ́tò jáde. wọ́n ń dá láti ara wọn. àwọn ìtọ́jú àwọn aligédè burúkú lórí kiri kò gbà fún kíníkan àwọn alákọ̀ọ́sẹ̀ kíníkan ilé ló ti yìí náà ń ṣe ni wàá ẹ̀sìn ọ̀rọ̀ kí ni bá yín sọ ẹni kó mọ̀ sọ ẹ̀yìn wà nígbà pé ẹyọ ọ̀kan ni ìfẹ́ tó wà láàrin ìgboro ẹ̀yìn náà tẹ̀ wá bẹ̀rẹ̀ sí ẹ̀jí láàárọ̀ ilé àwọn ọmọ káàánú pé ilé ìgbé kí ni ó ti pọ̀ jù. ṣe tó kí ẹ gbogbo rẹ̀ Kí ló dé? yẹn kẹ́ ní lọ́dọ̀ kí ló dé? Tó ká padà ẹ̀sìn, yìí ẹ orí dúró ó ti pàtàkì

ẹni tó lẹ́sìn gan tí ò bá dúró déédéé táyé bá tẹ̀ lọ́wọ́ gan yóò dé kiri tó fẹ́ sí wa wò kẹ tó ní ẹni tó wá kírun ẹ sábà bá bẹ lọ ní bá lówó sọ́kà bá balẹ̀ ọkàn rẹ̀ ó balẹ̀ nígbà tó bá ti wá ń kọ̀ntírò nǹkan tó wà ń gẹ òní mi tìlì kiri ẹni tí ń kírun gan nígbà tó bá débi gan ẹ mọ̀ sódú ah, irú yìí ti ń jà ìwò ọlọ́run tó ṣàṣàánú wa lẹ́mọ̀ lẹ́mọ̀ gbọ́ ẹni tí ń kí tẹ́lẹ̀ nìyẹn o ẹ bàbá abẹ́rẹ́ ọkọ ọlọ́run bàbá mú dúró ámìlẹ̀ ẹni tí wàá ti wá nígbà tó bá dé ìfò yẹn o ó lè kí ni ó lè wá bẹ́ẹ̀ ní kí ibo lọ sí rírù yìí ọlọ́run ẹ̀tọ́ gba lọ́wọ́ wa gbọ́dọ̀ ní iṣẹ́ rí òun bá tàbí òun àdé òfin ìfàkìfánà òun fìlà ọlọ́run máa fi wọ́n ṣe olùdarí ilẹ̀ àmọ́ sàkàlàfà lẹ́sìn náà nǹkan ọ̀gbìn ìjẹ́wọ́ ìfọ̀tẹ̀síwájú wọn bákan náà wàlá ìmọ̀kìnnà láwọn wàlá ìmọ̀kìnnà láwọn dín náà ní ẹ̀fọ́ sádọ̀ láwọn yóò wá fún ẹ yóò wá fún ẹ lágbára láti rẹ́tì ìwọ̀n tọ́lọ̀ yọrọ sí láti mọ ẹrí sí ẹ lè tẹnu ojú ìwé ẹ lè tẹ wá àti ẹ lè tó dúró. kọ́lá yorùbá di lánàá omi bá de káwọ́ fi yín amúnà bákan náà ọ̀nà wà á mú ìbẹ̀rù kúrò fún wọn ìfọ̀kànbalẹ̀ ní wàá wà kí ni àmọ̀ràn àṣẹ ìyàbòdò náà يشركون بي شيئا ثم أرسلون لك كنيسة بمو فمن كفر بعد ذلك غير تبعتواني هو تتنو ليس بلي أولئك هم الفاسقون أفوفين يوم تتنو عليه سواء كنيسة وكيل لنبيه كل ما سواء وكيل وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين